بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فيا عباد الله لقد علمنا من الخطب الماضيه ذكرا من نواقض الاسلام منها الاشراك بالله عز وجل وجعلوا بين المرء وبين الله وسائط يدعوهم ويسالهم ويتوكل عليهم وعدم تكفير الكافر المتضح كفره في القرآن والسنة والاعتقاد أن هدي غير النبي صلى الله عليه وسلم أكمل من هديه وأفضل وأن حكم غيري أحسن من حكمه وأعدل وهذه أربعة وخامسها أيها الفضلاء هو بغض شيء مما جاء به الرسول صلى الله عليه وسلم ولو عمل به الإنسان فهو كافر فليس بمسلم قال الله تعالى والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم وقال الله في موضع آخر إن الذين ارتدوا إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعد الأمر والله يعلم اصرارهم فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم توبوا إلى الله عباد الله يتوب الله عليكم واستغفروه من كل ذنوبكم يغفر لكم ويرحمكم وإنه لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى أراكم ولون أتريك لون أتيولار فنشن لا محمد صلى الله عليه وسلم ọlọ́run yìí ni a ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ lórí gbogbo alámàrí wa gbogbo ibi a kù sí abẹ́ Allah subhanahu wa ta'ala kò forí jìn wá awọ́ Allah subhanahu wa ta'ala ní onísọ́ kó sọ wa kúrò níbi àwọn aburú ẹ̀mí ara wa kò sí ẹ̀dá kan tọ́lọ ń dálé ìyàbí lájẹ̀nú sábúrò sínú ẹ̀mí rẹ̀ bó ti wò ó kéré ma ní ó máa torí pé ìjọmọ ẹ̀dá èèyàn ń bẹ lára kó wá nífi ń bẹ nínú ìlànà oúnjẹ ọlọ́run sallallahu alaihi wa sallam ka máa bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala kó sọ sọ aburú inú ẹ̀mí wa bọ́lọ́run bá ti sọ ẹ̀dá sọ aburú inú ẹ̀mí rẹ̀ aburú yìí ò ní gògò kò ní lágbára lórí ẹ̀mí ẹ̀mí ò padà wá bẹ́ẹ̀ náà ni agbó ọlọ́run bá sọ àwọn iṣẹ́ ọburú ara wa kò lọ́wọ́ ẹni bá lóhun burú ṣe níṣẹ́ òfófó tó tẹ̀m̀bẹ̀lẹ̀kún tó ń ṣe pẹ̀lú èèyàn náà ìkọ́tẹ̀ mọ́yàn tó ń ṣe yẹn náà olórí àwọn iṣẹ́ ni kò sẹ́ńtì òní lọ́wọ́ bó ṣe wó kéré ma iṣẹ́ aburú abẹ́lọ́mọ subhanahu wa ta'ala kó sọ wá sọ aburú ń bẹnu sọ wa torí pé ntọ́nà ọmọ mà kò sí èèyàn kan láyé inú ẹ̀dá tó lè lọ́nà gbogbo ẹ̀ntọ́nà ọmọ subhanahu wa ta bá ti ní gbóní owó tí èkú bó ti mú ó pè tó kò ní gbọ́ ààrí ẹ̀dá kan bó ti kó nímọ̀ tó bó ti kó nímọ̀ tó kó lóye tó kó lẹ́kọ̀ọ́ tó tí ó ti fi yé torí pé ọlọ́run bá ti parí ìsìnà rẹ̀ lé lórí a kò sí ọba míì tó yájọ́ sí fún tójú Allah subhanahu lọ ọba tí ò lórogún kò lọ́bà kan kò gba ìyìntí ń dámọ̀ràn lọ́dọ̀ rẹ̀ a ti jẹ́rìí tánà Muhammad sallallahu alaihi wasallam ẹrúsí ọlọ́run mẹ́ni òjíṣẹ́ ọlọ́run àwọn ẹrúsí ọlọ́run nínú àwọn kútùbà tó ti síwájú bí kútùbà bí mẹ́ta mẹ́rin sẹ́yìn a ti ṣàlàyé nǹkankan fún wa nù tó rọ̀ máa wọn nǹkan tó lè jẹ́ nínú ta dá kọjẹ́rìí ń bẹ fún Qur'an onígbẹ́gbó ti wù kéèyàn lóhun kírun tó

àti èèyàn fún ara rẹ̀ ó já sí pé kò ní lè ọba direct in tí bá ń fẹ́ kò ọlọ́run ọba àbí kó gbé ètò àwọn wọ̀nyí lọ tòró gbà ọgbà àwọn yìí wọ́n súnmọ́ ọlọ́run ọba jù ń lọ wọ́n sì ní agbára níwájú ọlọ́run ọba jù ń lọ tó bá rí bẹ́ẹ̀ gbogbo ìjẹ́rúsìn rẹ̀ tó yẹ kó dojú kọ ọlọ́run ìwà ń gbé fún àwọn ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run àwọn ẹ̀dá tí ń gbé fún yìí wọ́n lè já àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n lè já àwọn àjẹ̀nú táwọn èèyàn ń pè wọ́n láyé tí wọ́n pè wọ́n lájẹ̀ in tó bá wù ẹ́ pè wọ́n ìran àjẹ̀nú ni wọ́n in gbára lé wọn in ṣépèsè fún wọn àwọn ní bẹ̀ tí ń ra tí ń bo fún ní ìbá kò jẹ́ mùsùlùmí tíruwà bẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ kìí ṣe mùsùlùmí mọ́ ìkẹ́lẹ̀ kejì nìyẹn ìkẹ́lẹ̀ kẹta òun ni ká mọ́ gbà wípé tọ́lọ̀ bá pè ní ká mọ́ gbà pé ni nàṣọ́rọ̀ àti yahud wọ́n èsè mùsùlùmún níwájú ọlọ́run ba kéèsè yọkan mọ́ kéèsè méjì mọ́ nínú àyàtò Qur'an tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala lámọ́lẹ̀ fẹni bá ń ba ọlọ́run bá bímọ ẹni bá ń pè ọlọ́run ọba lẹ́gbàbó lábúrò ẹni ń mẹ́ta lọ́lọ́run wọ́n mùsùlùmí ni wọ́n ọlọ́run jẹ́ oyè wọn rẹ̀ láti inú súnà náà Muhammad sallallahu alaihi wasallam bá nàbí ti bá wọn sàti papọ̀ sáyé tó ó fi hàn gbangba gbangba tí gbogbo mùsùlùmí lókè pẹ̀lú àwọn yìí lókùn ìgbà tí wọn bá ti tẹ́lí padà sínú Islam kí àwọn ànábì tí wọ́n ń pàpò mara bá wọn jọmọ lẹ́yìn fún bí ànábì Isa alayhi salam bí ànábì Musa alayhi salam tí bá lè padà sínú Islam táwọn wọn nì tí wọ́n á fi jíṣẹ́ fẹ́ dáyàn láyé tó pé àwọn ìlànà wọ́n tún yà sí lábẹ́ ìjẹ́lẹ́sìn wọn tán bá lè kú lórí ìṣesí bẹ́ẹ̀ kèfèrí lọ níwájú ọlọ́run irú àwọn bẹ́ẹ̀ agbọ́dọ̀ gbà nínú gbàgbọ́ mùsùlùmí tí ń jẹ́ gbàgbọ́ àwọn ànábì ọlọ́run pátápátá tí àwọn wọ̀nyí kèfèrí níwájú ọlọ́run bẹ́ẹ̀ yóò bá wá gbà bẹ́ẹ̀ ìyẹn náà dára wọn náà nìyẹn ìkẹlẹ̀ kẹta nìyẹn tí ń bá fúlàmù ìyẹn jẹ́ ìkẹlẹ̀ kẹrin òní kíyàn máa nígbàgbọ́ àbí kó ọkàn wípé ìlànà kan bẹ èyí tí mùsùlùmí àbí ìrọmọ ẹ̀dẹ́yìn lápapọ̀ káàkiri gbólélé ayé wa níbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ àjẹ́ níbi ọ̀rọ̀ gbàgbọ́ níbi ọ̀rọ̀ òṣèlú níbi ọ̀rọ̀ wa èyí tó jẹ mọ́rọ̀ ọ̀rọ̀ ajé ni káwá nígbàgbọ́ pé lánàá kan mẹ́ta tún lélò tó dáa jù lánàá nábì lọ sallallahu alaihi wasallam tó dáa ọlọ́run bá lọ bá ríra rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ju òfin ọlọ́run bá fún ń fi àlè lò ìlànà dápọ̀ yóò tẹ́ àṣà wa látẹ̀lé o òfin orílẹ̀-èdè wa látẹ̀lé o tó bá fi rinlẹ̀ lẹ́mìí rẹ̀ bẹ́ẹ̀ wípé òfin ọlọ́run bò jámọ̀ nkankan lẹ́gbẹ̀ẹ́ òfin àgbélẹ̀rọ èyí tí àwọn kan dárí ara wọn jọ tí wọ́n ṣe lófin nílé asòfin wọn béèyàn bá kú lórí bẹ́ẹ̀ ní islam kìí ṣe mùsùlùmí kéfìrí níwájú ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin àdìsàlàyé tó kúnrẹ́ lórí ẹ̀síwájú ẹlẹ́ẹ̀kárùn-ún bó ń ṣe in mímẹ̀ jáhàbí ìwọ̀sọ́lù sallallahu alaihi wa sallam òun ni kẹ́dà kókórìíra nǹkan kan nínú tó ń ṣe ọlọ́run wá fi jíṣẹ́ fún wa ìkẹ́ ọlọ́run ọlá rẹ̀ tó ń bẹ́fà náà Muhammad sallallahu alaihi wa sallam in tó ń ṣe ọlọ́run wá fi jíṣẹ́ fún ọmọ ìdẹ́yìn àtàjẹ̀nú a máa nǹkan méjì almanihiyatu bá ṣe léèwọ̀ ó sì ṣe léèwọ̀ fánàbí náà bẹ́ẹ̀ tí wà náà bí kéde sáwọn aráyé èèwọ̀ láwọn nǹkan wọ́n yẹ gbọ́dọ̀ súnmọ́ tó ìdè èdè ní tí ànábì bá pé wọ̀ ní níwájú ọlọ́run àti ìtọ́lọ̀ náà bá ní èwọ̀ nínú òfin ẹ̀sìn kò sí yàtọ̀ láàrin méjèèjì salmani hiyadu nìyẹn àwọn nǹkan èwọ̀ tí islam ní ẹ gbọ́dọ̀ débẹ̀ tẹ́ bá wọ bẹ ẹwọ gà níwájú ọlọ́run àbí wọ́n fi hàn wá nínú súnà náà muhammad sallallahu alaihi wasallam tó ní àlàáfíà tó tẹ́ ibi tẹ̀rí tó dángájá nù hadith pé irú ọ̀rọ̀ báyìí irú rìn báyìí irú ìṣesí báyìí irú wà báyìí ànábì ní èèwọ̀ ni ègbé ni fẹ́n tó bá wù níwà ègbé ni fẹ́n tó bá sọlọ́rọ̀ ẹni bá sọlọ́rọ̀ ò ní rójú ìran àkọ́kọ́ nìyẹn nínú tó ń ṣe ọlọ́wà fi jíṣẹ́ fún wa láti ṣàlàyé àwọn nǹkan tó lè kórí púpọ̀ mẹ́rin dẹ́yìn àtàjẹ̀nà wájú ọlọ́run kálẹ̀ jìnà sí ìkẹ́ ẹlẹ́kẹ̀ẹ́jì alimamorat àwọn nǹkan tó jọ́ràn èèyàn àti ẹni látọ̀dọ̀ wa ta'ala nǹkan ni ẹ gbọ́dọ̀ ṣe o bẹ́ẹ̀ أي والأمر إلهي سواء بالأمر النبوي àṣẹ الله سبحانه وتعالى wa ta'ala bá pa wá nú ẹ̀sìn àti àṣẹ tó ń ṣe ńlá rẹ̀ bá pa wá nú ẹ̀sìn bá kàní méjèèjì àìmọ́ gbàgbọ́ yẹ́sì ní wípé ń tẹ́ ní àṣẹun tẹ́lọ́rọ̀ yẹn ni ṣe bá dìtì ló sọ ṣe bí kèsè kòránù ló sọ ìjọba bá ti ń ṣèyàtọ̀ láàrin méjèèjì níbi ìtẹ̀láṣẹ Ọlọ́run à ń ṣèyàtọ̀ láàrin ashhadu an la wàṣíhádù anna muhammadu rasulullah tàbá ti ń láàrin ìjẹ́rì tó ọlọ́wọ́ bá wa ta'ala nìkan ní ká jẹ́rì fún àti ìjẹ́rì tàná muhammadu nìkan lẹ́rúsìn ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba nìkan tó tọ́lọ́run sí wa ti ń pè yàtọ̀ láàrin méjèèjì níbi ìkàkankún ìfọyẹ́pẹrẹ akọpá kan àkọ́kọ́ oníkó jẹ́rì pé kò sẹ́ńtò yẹ kó jọ́sì fún Allah subhanahu wa ta'ala akọpá ìyẹ́ ẹlẹ́ẹ̀kejì oníkó gbà pé ẹni tọ́lọ̀ bá rán sí ọ ó lè rí ìsìláàmù sí kọ́lọ̀ kí ọ káàbọ̀ ó lè rí ìsìláàmù sí kọ́lọ̀ yọnu sí ọ àti kó o tẹ̀lé lánàá ẹni tọ́lọ̀ bá rí ìsìláàmù rà so kò sí yẹ́sọ̀ láàrin àtẹ́tọ́lọ̀ ọba pa jalla wa ala àti àtẹ́tọ́ sẹ́lá rẹ̀ pa sallallahu alaihi wasallam níbi kátẹ̀lé wọn so lábẹ́ eléyìí tàkiri méjèèjì yìí ìkẹta tí ó máa jáde lábẹ́ rẹ̀ ó ní wípé nǹkan ọ̀ràn èèyàn yìí tẹ́bẹ̀ èèyàn bá lágbára tí ò bá tẹ́ yóò máa jẹyà bẹ́yàn bá lágbára rẹ̀ ń kọ́ àṣẹ náà ni ṣùgbọ́n tágbára rẹ̀ ò bá sí àbágbára rẹ̀ wà àmọ́ kò wún ṣe lásìkò yẹn àmọ́ kò takò ẹjà gbọ́yé dáadáa kò wún ṣe lásìkò yẹn ni àmọ́ kò takò wọ́n ní ṣe bá ṣe ọlọ́run bá ní àti àná Muhammad ní sallallahu alaihi wasallam oníbẹ̀ẹ́ ni àmọ́ mú àwọn àlàyé tí àwọn àfọ́ olóòfẹ́ ti ń ṣe fún wa wọ́n ní irú nǹkan wọ̀nyí bá àbá pé kèé àníláì fi wájú Ọlọ́run àìsẹ̀ ní ẹ̀ṣẹ̀ àmọ́ bẹ́yẹn bá ṣe ó mọ̀ lóore púpọ̀ gbogbo nínú àwọn kan tó jẹ́ wọ̀ wọ́n ní ẹ dákun èwo ni gbogbo eléyìí nìsín wọ́n tún ní ànábì ní àmọ́ sí eléyìí ṣé gbogbo yẹn náà láàmà ká fún gbogbo ọba ní ibi táyé ń lọ lẹ́nìí tẹ́ rò pé a lè máa tẹ̀lé gbogbo nǹkan tánà a lè jìnà sí gbogbo nǹkan náà jìnà sí yẹn a jìnà sí bẹ́ẹ̀ yẹn bá ilé fọwọ́ padà ànábì lójú inú ẹ̀sìn kì í ṣe mùsùlùmí má tó bá ilé kórìíra nǹkan yẹn ọ̀tọ̀ nígbè mi kórìíra rẹ̀ àmọ́ kò ságbára fún mi àti lè ṣe ṣùgbọ́n kí yẹn ní kórìíra rẹ̀ lẹ́nìí wípé òun ṣe ọlọ́ tó ti fi lé ayé lẹ̀ ní tó ti lé ní ẹgbẹ̀rún ọdún kan àti irínwó 1400 years tánàbí ti fi lé ayé lẹ̀ kẹ máa sọ fún wa wípé ó ní amọ́sì kankan káwa náà wá dúndò wípé bójú ṣe làkó ìyàwó ní ṣe lápẹ̀júwe ó ṣe ọlá àdẹ́sọ́lá tó sẹ́lẹ̀ ó ní gbogbo ẹ̀rẹ́ tí bá ń ṣe kó jíjọ̀bọ ọkùnrin tí ń fẹ́ ọkùnrin obìnrin tí ń fẹ́ obìnrin lábẹ́ ìṣẹ́rẹ́ Islam anábì ẹ̀sùn wọn náà pa láàyè láti jó wọn níná ẹnìkan wá ní à ayédélé sex marriage wọ́n ti legalize ẹ̀ káàkiri náà ẹwọ́n sọ pàdánà sọ̀rọ̀ kan ẹkọ́rọ̀ ànábì yẹn dànújọ́ ìbá àti gba irun kíkí láyé ọlọ́bọ̀ nígbà lọ́wọ́ kí wá sẹpẹ́ ọlọ́bọ̀ nígbà kò fi jẹ́ mùsùlùmí má ó ní ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala náà sọ ó ní ó di ọ̀ràn èèyàn kéèyàn fojú tó mọ̀lẹ́bí débi tó ń ṣe ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ní àlèwàṣèlò ẹ tí ń so mọ̀lẹ́bí pọ̀ kèé sẹ́ni táwọn mọ̀lẹ́bí bá so papọ̀ mọ́ra wọn ṣùgbẹ́ tí mọ̀lẹ́bí ń takú ò torí kò lówó lọ́wọ́ àbí wọn ò dámà wọn ò yá sí wọn ò náni mẹ́ta ọ̀ àbẹ́ẹ̀kú béèrè wá béèrè ní ẹ̀lówó wa lọ́wọ́ kò dámọ̀ mọ̀lẹ́bí alájà ìdákun kìí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló sì rí kò sí jùlọ ọ̀nà mọ̀lẹ́bí tí wọ́n fi tó lótí mọ́ torí pé kò lówó tí ó dáa kò sì kàwé bẹ́ẹ̀ ni wọ́n wù pé kò sí àǹfààní kan lára ẹ̀, wá ní tó so mọ̀lẹ́bí pọ̀ ó mọ̀ sóra rẹ mọ́ wọn ni àfíkà ìbájọ tán nìkan ló kù wọ́n wá sọ bẹ́ẹ̀ wọ́n wá ní o kò láti gbọ́dọ̀ sensitize ara wálé lórí gbogbo tó bá pè ní nǹkan ọ̀ràn ìyànú ẹ̀sìn ó kú bò bá lágbára àti lè ṣe ló fi mórí wọn wájú ọlọ́run ìyá ọ̀tún wá wúwo wájú ọlọ́run tí yẹn bá jẹ́ni tí ń dá ẹ̀rù nǹkan yẹn tí ń kẹ́gàn rẹ̀ bàbá ti wá sọ ẹwà ní ọlọ́run ń sọ yìí náà náà wípé bó sọ ọlọ́ọ̀bá ń bẹ láyé gan-an yóò compromise bó ọlọ́ọ̀bá ń bẹ láyé lẹ́yìn nínú ló láyé yìí àti ọlọ́ọ̀bá yóò yí padà èwọ ọlọ́ọ̀ yóò sọ́dẹ̀ àbí ẹni tí ń sọ̀rọ̀ eléyìí ẹni tí ń pera rẹ̀ mùsùlùmí ni wàláhì à ń dá nú ẹ̀sùn mọ́ ń gbomi jẹ lójú àwọn báyé pàápàá jùlọ àwọn olùmọ̀ kí ló sì fa àjẹ́hìn àìmọ̀kan ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táà ń sọ yìí lé ju wípé mú káwọ́ máyà lórí irun mi káwọ́ máyà wọ́n sálámọ̀ tán mú sàkárù sókè mi ìgbé sókè àwọn táà ń sọ yìí lé gbogbo táà yẹn lọ ó lé ju gbígbà mi ìbáyìí dì tí mi ti wá dáràn nú ẹ̀sìn báyìí wọ́n ní mọ́mù tí kírun yìí lì tẹ́mi rábà náà ti kí tẹ́mi ti dáràn báyìí àwọn táà ń sọ yìí ó lé ju àwọn yẹn lọ gbogbo tó bá ti jẹ́ nǹkan ọ̀ràn yẹn agbọ́dọ̀ fojú tó ni bẹ́yìn ò bá fojú tó tí ò lákàkún rẹ̀ tó fojú tẹ́ńbẹ́lú kìí ṣe mùsùlùmí máa wò àwọn afẹ́kọ́ wá ti kú pé kódà tí èyàn bá ṣe ńgbẹ̀tí ní àṣẹ agúsí ṣe náà ó ń ṣe lókọ pé ọmọ aláàjì ni ó má ṣe ọlọ́run bá yẹn ṣe lókọ pé bàbá rẹ̀ níwà sí ìlú wọn ó ń ṣe torí pé wọ́n wò ládùúgbò wípé òun náà nìkan ni mùsùlùmí tó lọ mọ́kà kò sé ní ṣe pé ìfẹ́ ni mo ní sófin ọlọ́ láti tẹ̀lé kò sé ní ṣe pé ìlànà ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní mi ìfẹ́ kó parẹ́ fún òun torí rẹ̀ ṣe bó bá tún wá tún ṣe láàrin gbangba pé ń ṣe tí máṣe ọlọ́ọ̀bá yẹn ṣe lóòótọ́ náà àwọn àpá nínú òfin ẹ̀sìn tọ́lọ́ọ̀bá ti ránṣẹ́ sí wa àníkè ìṣe mùsùlùmí tẹ́ torí pé ń ṣe kí ṣe yẹn kìí ṣe dùn ẹni fi ń ṣe bóyá situation kan òun ló ń kọ̀m̀pẹ́lẹ̀ láti ṣe bóyá tí ò bá ṣe àwọn kan ó bá wí tí ò bá ṣe yóò rí àwọn ẹ̀kọ́ kan ń bẹ tí ò ní rí gbà yóò mọ̀ wá fagídí ṣe nǹkan tọ́lọ̀ ní aṣe yẹn kìí ṣe mùsùlùmí nù fi ẹ̀sìn nínú àwọn ẹ̀rí tó fún wa Allah subhanahu wa ta'ala ni walladhina kafaru fata'asan lahum wa dhalla a'malahum ọlọ́n ní àwọn kèfèrí ẹ̀dá fata'asan lahum egbé wọn o erimu tí wọ́n jẹ́ lójọ́ alkiyama wọ́n jẹ́ lójọ́ alkiyama o wa adalla

ẹwùrú ọ̀rọ̀ ìṣèjáde ti lọ káàkiri ní Kwara State àbí nílọrin to be more specific kátólí mùsùlùmí kó tún mọ́ sọ wípé sọ̀rọ̀ yẹn dẹ̀ lè tó yẹn sọ̀rọ̀ yẹn ò lè tó yẹn náà àwa muslims àwa muslims àwa muslims wọ́n ni muslims muslim lè mi àwa muslims sí a máa ń hàn nǹkan militantly sí ẹ̀yù sí

kòtò kò lè gbẹ́sìn ọlọ́run ọba yìí islamic school lọ bẹ́ẹ̀lẹ̀ kò ní fọ́mọ wọn sí ilé ẹ̀kọ́ àwọn kiri yóò ní wọn kọ́mọ lọ màtọ́ máa sọ fún òfin ẹ̀sìn ọlọ́run ọba rẹ̀ wọ́n máa níbi lọ́kùtáǹsì ìyẹn nìkan kọ́ wọ́n tún máa ní hatred ẹ̀wà islam wákàdé ń ṣe yìí islam yìí kẹ́ islam yìí kẹ́ kí ló sì islam rẹ kẹ́ kí ni kẹ́ tó bá islam ẹ tẹ́sìn rẹ ò bá yí ọ kò ní wọ́n sàlàyé òfin ẹ̀sìn fún ọ lórí tí bá ń ṣẹlẹ̀ mọ́ fẹ́nu kó bára rẹ wájú ọlọ́run mọ́ sọ ìsọkúsọ ní òfin ẹ̀sìn mọ́ fi òrí geography àti biology àti orí amẹ́ríkà mọ́ fi ṣèdájọ́ ẹ̀sìn èyí tí ò bá hàn sí ọtọ́ ní ọpa àwọn afọ́ olófin ẹ̀sìn ti ẹ̀dá kan o gbogbo làwọn mùsùlùmí gan ti ń jẹ̀bi níbo la ibo lọ́rọ̀ wá kù sí kí wọ́n wá sọ kí ní islamic injunction lórí àwọn kan tí bá ń ṣẹlẹ̀ kí wọ́n máa gbé ròrí tó ti jọ tí ròrí tó fọ́ ti ba yí ẹ̀jẹ̀ ròrí tó fi gbómi ba yí ẹ̀jẹ̀ ìròrí títì náà ti ba yé ẹ̀jẹ̀ kò tún máa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ nàdà àwọn muslim muslim kò rí muslim pèrè láyé kò túmọ̀ pé muslim ní pè ọlọ́wọ́ sànú rẹ o ọlọ́bí abùkátà rẹ o ìwọ náà kọ ìtí wọ́n bàjẹ́ láàrẹ ló pọ̀ tètè yá fúnra rẹ ṣe kíkú tó dé tó lè bá gbajàgbàjàgbà déwájú ọlọ́run tí gbajàgbàjàgbà yẹn bá débi wípé ìtọ́lọ̀ ní ìṣe inú ẹ̀sìn ìmọ̀ fojú yẹpẹrẹ rẹ̀ yìí

kọ́lọ̀ wá sànú ẹ̀dá bó ti ṣòro ṣe tó yìí kó gbìyànjú rẹ̀ kó ṣe wọ́n sọ lẹ́nu kó wá ṣe wípé ìkórìíra òfin ẹ̀sìn ọlọ́ọ̀ba yóò wá sọ̀dọ̀ lórí bí ọlọ́run min ba'di ma tabayyana lahumul huda lẹ́yìn ìgbà tí mọ̀nà ti hàn sí wọn pé ìtọ́lọ̀ sọ́nà ẹ̀sìn subhanahu wa ta'ala ìtúnṣẹ́lá rẹ̀ sọ́rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n mọ̀ àfá alé sọ àfá àgbóró sọ ó gbọ́ lórí media ó gbọ́ lórí television àfá àánú àdúgbò gbogbo wọn lẹ́nu wọn papọ̀ pé kí ní òfẹ́ ẹ̀sìn ni wọ́n wá yẹ́yìn padà wọn láwọn òní ṣe aṣàyẹ̀fọ́nù sáwọ̀lẹ̀ láhùn wà ámìlà láhùn èsù ló tẹ́yìn tí ò dá lọ́sọ̀ ń dìktéèkì fún wọn àṣẹ èsù ni wọ́n tẹ̀lé kí n tẹ́sùn fẹ́ wọ́n ó dà náà ni wọ́n dà yẹn ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض العمر ọlọ́run ní ibi táwọn ti ra ìbínú ọlọ́run lọ́dọ̀ tí wọ́n ní wípé àwọn kèfèrí ẹ̀dá tí wọ́n ní tọ́lọ́run bá ṣe wọ́n wá lẹ̀dí àpòpọ̀ mọ́ wọn mùsùlùmí làwọn ṣùgbọ́n àwọn kèfèrí ẹ̀dá àwọn ẹlẹ́bọ ẹ̀dá tí wọ́n jọ́ka ẹ̀sìn tí wọ́n jẹ́ pa òfin ẹ̀sìn táwọn onítọ́lọ́wọ́ bá ṣe wọ́n wá lẹ̀ papọ̀ mọ́ wọn wọ́n wá sọ fún wọn wípé tẹ́ nínú àwọn nǹkan tẹ́ ń takò ní òfin islamu yẹn àwa náà akùnrin lọ́wọ́ sànàbí ìkùn fi ìbádọ̀lá àmọ̀ sọ̀pọ̀tì ilé àwa náà fún ó lè jẹ́ torí political issue ee eh, inna lillahi wa inna chairman ó fẹ́ jẹ councillor ó fẹ́ jẹ ọdún tí wọ́n jẹ tán jẹ tán jẹ tán jẹ tí wọ́n lé wọn fún bẹ́ẹ̀ òun náà ló fẹ́ jẹ yóò wà lẹ́ẹ̀dẹ́ àpò papọ̀ máwọn mùsùlùmí àwọn kèfèrí ló sì mọ́ sponsor wọn internally against òfin ẹ̀sìn wọ́n bẹ̀bẹ̀ náà mú tún òtún òtún ò tí kàn òye inú ẹ̀sìn ẹ̀sìn tí kàn múmú láyà wọn wọ́n yára sọ ẹ̀sìn nù bí wọ́n ti fa owó mọ́ra lọ ẹ̀sìn yára bọ́ lọ́wọ́ wọn ju wọ́n ti fa owó mọ́ra lọ sànà tó yẹ kòmùtì ìbáàdà àmọ̀ nínú àwọn àlámọ̀rí tẹ̀ ń dá arú tẹ́tẹ́ dórí mùsùlùmí kodò lùlù yẹn àwa náà mọ̀ pé lẹ́yìn náà ní support ìwọ náà sì rè òní lánìyàn ṣùgbọ́n òun ẹnu ti tiẹ̀

ọ̀rọ̀ yẹn mi gan mi sọ̀pọ́t àwọn èèyàn wá gan torí òṣèlú torí pé wà tí ẹjọ́ ń sọ̀rọ̀ ajé ẹjọ́ ń rà ẹjọ́ ń tà ó wá ta ẹ̀sìn rẹ ní tó lè rí làpadà mọ̀ láyéláyé ó mú ẹ̀kọ́ ònú ìsìlámù wàlláhù ya'lamu ìsọ̀rọ̀rọ̀hùn Allahu akbar ọlọ́run ní gbogbo kẹ́lẹ́kẹ́lẹ́ wọn gbogbo kọ̀ọ̀kan wọn gbogbo kọ̀ọ̀kan wọn tó fi bá ìsìlámù láyé jẹ́ yẹn wọn lọ́wọ́ bá mà ẹ̀yin mùsùlùmí òdodo ẹjá túnbá lọ sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala bàbá ti túnbá ti túnbá wa mọ́ dáadáa ọlọ́run bá sùsàmà wa ẹjá tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ kó ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa ọlọ́run bá حمدا لله الشارع ثم صلاة وسلاما إلى رسول الله المبلغ رسالة الشارع وعلى آله وأصحابه أما بعد عباد الله ما يصلح إسلام عبد هو الانقياد لشرائه الله عقيدة وعبادة وسلوكا حتى جميع الجوانب الحياة الإنسانية قال الله عز وجل فلا وربك لا يؤمنون لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدون في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال الله جل وعلا إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون وقال سبحانه وتعالى في موضع آخر وما كان المؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا أنا أقول الله أبا أبا صوفين kò sí àbòsí nínú òfin ọlọ́run ọba kò sí ìrẹ́jẹ kò sí èrù ọlọ́run ọba ó ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam lófin rẹ̀ pé ìkẹ́ ọlọ́run ọlá rẹ̀ kó máa bá òjíṣẹ́ ọlọ́run ẹn tó wá fi òfin ọlọ́run ọba jíṣẹ́ fún gbogbo ìrọmọ ìdẹ́yà tàjẹ̀nú gbogbo àwọn aráalé rẹ̀ gbogbo àwọn sàhábà rẹ̀ kọ́lọ̀ kó bá kẹ́ wọn papọ̀ lẹ́yìn wá gbà náà ẹ̀yà tó sin ọlọ́run kò sí nǹkan kan tó lè fi ìsìláàmù ẹ̀dá ṣe láyé tó tayọ kí ìjú pájú sẹ́lẹ̀ fófin ọlọ́run ọba lọ àkíyìdàtàn gbogbo tó bá jẹ má pé àwọn àfá olófin ẹ̀sìn àwọn àfá súnnà kí wọ́n sàlàyé kí n tó gbọdọ̀ jẹ́ ìgbàgbọ́ rẹ̀ sọ́lọ́run ọba tó dá ọ ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ òjìlá ní sọ́lọ́run táàtìmà kí n tó gbọdọ̀ jẹ́ ìgbàgbọ́ rẹ̀ sọ́lọ́run kí n tó gbọdọ̀ jẹ́ ìgbàgbọ́ kí ni ìgbàgbọ́ rẹ̀ láyé ìgbà kan nígbàtà mẹ́ primary school wọ́n ti ro àwọn àkídà burúkẹ́ tiwa lẹ́mì nípa wọ́n wá ya àwòrán kan wọ́n ó jù bí obìnrin ó yẹ ẹ̀yẹ́ sí wọn lápá méjèèjì nínú àwọn ìwé wọ́n wà ní áńgẹ́lì wọ́n wà jẹ́ àwọn ọmọ ọkọ̀ nínú ìwé nínú ìwé báyìí láti rí méjì wọn nítorí pé àwọn fò wọ́n wà ní áńgẹ́lì áńgẹ́lì olúwa ìròrí burúkú tá rí wọn rí sígbà tọ́lọ̀ bá ti wá sọ wípé wọ́n ní ìyẹ̀ wọn lákọ̀ọ́pá ẹ̀ tí wọ́n fi ń fò sí méjì ní gbogbo wọn wá ní tó dáa yìí tí wọ́n ya mẹ́ta sí wọ́n tún wá yà kan wọ́n wà tójú rẹ̀ dúdú wà lésù nìyẹn ibẹ̀ lórí èyàn ti bí ní àtílẹ̀ ní ń pọ̀ kó pé tí ló kó sáwọn angẹ́lì lẹ́dì rẹ̀ àwáwọ̀ àti wọ́ságo ẹwà lórí social media wọ́n wà ní kámẹ́rà kọ́fà màlẹ́kà kan tó jẹ́ látòjú sánmà àbámọ́ rí nǹkan ti ṣe mùsùlùmí wọn náà sì gbàgbọ́ màlẹ́kà kan jábọ́ màlẹ́kà lọ́n jábọ́ lójú sánmà àà ah! nàìjíríà yìí mọ́ ìyàtọ̀ o àwọn ọ̀sára mọ́ gbọ́ pé mọ̀lẹ́kà jábọ́ ní ojúsánmọ̀ amẹ́ríkà ojúsánmọ̀ saudi ojúsánmọ̀ lùgbòmí ilẹ̀ nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá ìgbàgbọ́ ti wá yẹn tún yàtọ̀ ó tún ṣe dáadáa gbàgbọ́ ẹbọ gbàgbọ́ èṣù ó bèèrè lọ́wọ́ àwọn àpá wípé ìgbàgbọ́ wo ni ní sáwọn àmọ̀lẹ́kà ọlọ́run ìgbàgbọ́ wo ni ní tí ń jẹ́ kọ́dà àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà ìgbàgbọ́ yẹn ó ń fa àwọn àfáà lọ wọ́n ṣàlàyé rẹ̀ fún wípé ìgbàgbọ́ mùsùlùmí rè kó tó kan wípé bò láàkírun àwọn ní dojúkọ wáyé nìsín ẹgbẹ̀lẹ́gbẹ̀ mùsùlùmí káàkiri ayé kìí sí mùsùlùmí lẹ yorùbá nìkan wọn ò mọ̀ dájọ́ ẹ̀sìn lórí bá ti ń báwẹ̀ ẹnu pé wọ́n ń bọ̀ wá tẹ̀mọ́ ráìsì níta palẹ̀mọ́ nìyẹn kí láti inú rẹ̀ gan àmà àwọn kan wọ̀nyí kò sì lè pé àti kájúpájú tẹ́ẹ̀lẹ̀ fún sọ́lọ́

èyí tí ìsagídí sí wọn tánàbí bá kọ pẹ̀ bá nàbí ló sọ ní tí ẹ̀ modern period láwà náà modern era láwà ẹ̀ẹ́n tó gbọ́n tánàbí bá sọ́nà lámọ̀ wá lò ní ẹ̀ẹ́n sẹ́rù pá nàbí nàbá mẹ́lẹ̀ Yorùbá náà tẹ́ olóò ní compromise ní ẹlò ìbá sọ àwọn ọ̀rọ̀ míì ẹ̀rọ àti bàyàn pé yìí ha ha bọ́lọ̀ ọ̀bá wo àánú ṣe wá pé àìmọ̀kànmọ̀kàn kí ń dààmú wa ọ̀rọ̀ ìbá lè torí pé nta ń fẹ́ mú bí ọlọ́run ọba léèrè nínú ìbínú rẹ̀ látara ẹ̀sọ́ pítọ̀ sófin ọlọ́run àwọn èèyàn pọ̀ orílẹ̀-èdè lẹ́nà ìwọ́n sí ẹgbẹ́ ní tí ó sọ pé òdìkíní kanú constitution Nigeria 1979 ó ti ó ti violate tí o bá yìí sọ wípé ọ̀rọ̀ tó sọ yìí ànábì lẹ́yìn tí bá sọ kéèsè mùsùlùmí náà ẹ̀hẹ́ ó ti pè ní kéfèrè ó ti ní kéfèrè ní mímìsì ẹ máa wò ó ti ní kéfèrè ní kéfèrè mùsùlùmí máa tí wọ́n fi ìṣẹ̀mí ayé wa tí wọ́n rọlé wa lórí láwọn asòfin àpọ́nlé

kòkó yí ríra wọ́n ní ànábì ló sọ báyìí tẹ́ntọ́lọ̀ ọ̀nà sí wa ní à mi ní option o kódà bí n bá ti ẹ̀tí ilé sí mi ní takù láíláí èyí ó tún wá gún tẹ́ tó bá lè ṣe kìníkan kìníkan wà láwọn pọ̀ kìníkan wọ́n tún ní kìníkan ẹni sùúrù ẹ̀wà o ẹjá bára sòdodo ọ̀rọ̀ ní tẹ́ ń sọ yìí bẹnu òfin ẹ̀sìn wa ó sẹ náà bá náà sì sọ kí wọ́n létí wọ̀ ẹ́ ṣe ìmẹ́rin mi ò kàn sí ìgbé ni ó lóore fún sùúrù àmọ́ bí wọn náà tún wá pọ̀ ọ̀pọ̀ fáwọn tí wọ́n mú pọ́npọ́n lọ́wọ́ tó fẹ́ wó sùlámù tìdítìdí ó léwu fún ìwájú ọlọ́run láyé mi Allah subhanahu wa ta'ala ó ní mùmí ní òdodo tán bá ti pè wọ́n sófin ọlọ́run fi ànábì wípé nǹkan báyìí láàrin lọ́kọláya yín níbi Muhammad sallallahu alaihi wasallam ó ní bó ti wù kí nǹkan fọ́mọ ìbá àti láyé tẹ́ bá fẹ́ nà lọ́rẹ́ nátayọ mẹ́wàá ó jẹ́ wàá pọ̀jù

kí ló dé kò pé mẹ́wàá mọ́ ni kò tayọ mẹ́wàá ni kò padà gbọ́ pàdánù ní àgọ́dọ̀ nẹ́mọ́nẹ́mọ́ tayọ mẹ́wàá mùsùlùmí nìyẹn ìgbà tẹ́lẹ̀ wà lè dúró lẹ́mìí wa kó ní ní wà dúró lẹ́mìí wa ní òfin ọlọ́run bí i àná Muhammad sallallahu alaihi wasallam àwọn tó bá wá gbórí dúró fófin ọlọ́run àtàṣẹ ọlọ́run òfin àná Muhammad àtàṣẹ àná Muhammad sallallahu alaihi wasallam àti tẹ̀lé wa ulaika humul muflihun irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn àwọn tí wọ́n jèrè wájú ọlọ́run allahumma izza al-islam wal muslimin إعزاز العقيدة الصحيحة وإعزاز الإيمان الصحيح وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم زلزل قدامهم وشتت شملهم وفارق جمعهم ولا تؤلف بين قلوبهم يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك